ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyínká TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín ẹ̀yin ọkùnrin pàápàá ẹ̀yin ọkùnrin tí ẹ máa ń bínú pé ìyàwó yóò respect yín kò regard yín mo fẹ́ kẹ́ mọ̀ kinní kan wípé tí obìnrin bá ti ń lọ sílé ọkọ àbí tí obìnrin bá dìtàmì láti lóyún láti bímọ fún yín ìfẹ́ máa ń wà ń bẹ̀ pàápàá ẹ̀yin tí bóyá ẹ̀ lówó púpọ̀ ìfẹ́ máa ń wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí ẹ bá ti bí ẹyọ kan tí òbòmíì ti wù yín dó ẹ̀yin lẹ máa ń bẹ̀rẹ̀ sí ní misbehave tí obìnrin náà máa wá ya tí obìnrin náà máa ṣe mọ̀ tí oríṣiríṣi máa máa ṣẹlẹ̀ nínú ilé ọkùnrin lídà lẹ jẹ́ olórí lẹ jẹ́ nínú ilé olórí comes with a lot of responsibilities bẹ́ẹ̀ náà ni lídà gẹ́gẹ́ bí ọkùnrin kí ni nǹkan tó lè tọ́ka sí wípé obìnrin achieve lọ́dọ̀ ẹ níjọ́ tó ti fẹ́ ẹ obìnrin ti fẹ́ ẹ ọdún méjì ọdún mẹ́ta ọdún márùn kì í jẹ́ o lè fi ọwọ́ sọ̀yà wípé obìnrin yìí nǹkan báyìí ló ti achieve nǹkan báyìí ló ti gbé ṣe látijọ́ tóbìnrin ti fẹ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin obìnrin ò lè tọ́ka sí ìgan aṣọ méjì ẹ mọ nǹkan tó ń pè ní gan bóyá sí cc àti méjì nínú ilé yín pé ẹ̀yin lẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin obìnrin ò lè sọ wípé òun láṣọ oore lórí ìkọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin obìnrin ò lè àwọn nǹkan kéékèèké nìyẹn o obìnrin ò lè tọ́ka sí pé ẹ̀ríǹgì irú mọ́tì irú ilé ẹ̀sìn màmá tèmi ló fún mi obìnrin ò lè tọ́ka sí pé mọ́tì góòdù ẹyọ kan ẹ̀yin lẹ́ra obìnrin ò lẹ́rù kankan ò ní nǹkan kan tó lè fi tọ́ka sí ní gidi tẹ́ ẹ lọ́ra nígbà jẹ́ pé nígbà tẹ́ bá máa tọrọ gan ó lè jẹ́ pé aṣọ aláṣọ náà máa kó sínú box ó tún délé yín kò láṣọ rẹ̀ lórí ìkọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ìyàwó yín á ṣe surprise party fún yín á pọ́n yín lé ẹ̀yin obìnrin ò ẹ ńgbà tó bá ẹni tó ṣe surprise birthday fún ẹ nínú ọdún kan ìgbà tó o mọ̀ pé ó pè ẹ́ lẹ́jọ́ ni ó challenge ẹ nígbà tó bá di tiẹ̀ tó yẹ kó o ṣe ò ní ṣe irú èmi sì mú láìkì kéèyàn ṣe fèmí èmi dẹ̀ mà èmi dẹ̀ ti ṣe rí so tí ò bá ṣe irú obìnrin tó pè ẹ́ lẹ́jọ́ tó ò dẹ̀ ṣe fún ẹjọ́ nítorí Ọlọ́run báwo ló ṣe fẹ́ kínú ẹ̀ dùn ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa wá respect ṣùgbọ́n ẹ wùwà respect ẹ máa wá kóbìnrin pọ́n yín lé ṣùgbọ́n ẹ wùwà àpọ́nlé ẹ mọ̀ wípé tẹ́ ẹ bá wùwà àpọ́nlé obìnrin wá sọ́dọ̀ ẹ kó tó délé ẹ ó ní tó achieve gbogbo nǹkan tó wà nígbà tó délé ẹ gbogbo ẹ wọ ọmọ ẹ kò increase ó ń decrease sí níbo ni respect yẹn ti fẹ́ wá obìnrin ló ń bẹ gbọ́ responsibility lórí àwọn ọmọ obìnrin ló ń ṣe ìtọ́jú nínú ilé o ò tún o ò tú o ò tú mọ́ fún níbo ni respect yẹn ti fẹ́ wá ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ẹ kò sọ̀rọ̀ tẹ́ ẹ lè sọ síta níbo ni respect yẹn ti fẹ́ wá ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ẹ ẹ ẹ ẹ ṣe ojúṣe yín lórí obìnrin ẹ mọ̀ pé tẹ́ bá ń ṣojúṣe yín lórí obìnrin tẹ́nu bá jẹ ojú àtì òǹgò ò ní fẹ́ lùzì yín ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin yín ń wò yín wípé kẹ́tì ẹ lọ kú dànù kẹ́ má wọlé kẹtì ẹ kúrò nínú ìgbésí ayé òun kẹjẹ kó ń ráyè ṣètò because òrìṣà tí ò bá gbèyàn á ṣèyàn bó ṣe bá yàn kò sí nǹkan kan tóbìnrin ń gẹ̀tì lọ́wọ́ yín ẹ wá fẹ́ máa fẹ́ respect níbo ni respect yẹn ti máa wá obìnrin ò lè ṣí wardrobe kó ní ọkọ mi ló one two three fún mi obìnrin ò lè sọ pé nǹkan tí ọkọ mi help mi láti achieve rèé ẹ ní ọpọlọ tí wọ́n fi ń gbé nǹkan kalẹ̀ tó lè sogun dogoji kò ń ṣe bíi ti four one nine níbo ni respect yẹn ti fẹ́ wá obìnrin á sọ fún yín pé kẹ́ shut up nítorí pé gbogbo ọ̀rọ̀ tó bá ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ àgọ̀ tí ò increase obìnrin ni ẹ ti fọ̀rọ̀ sílẹ̀ obìnrin ti tẹ̀lé kò sí nǹkan kan tó mú bọ́ tó jáde ń bẹ ìjọ mi tẹ bá fẹ́ advice ẹ kò ní listen sí yín tó bá jẹ́ pé ti advice obìnrin méjì mẹ́ta tó dẹ̀ ti gbọ́ tó ti tó ti mú lò tó ti tó ti kó wà tó ti tó síwájú si tẹ bá tún advice ẹ ó máa ni but ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yìí kò sí ó ń ṣe increase obìnrin ọ̀rọ̀ tó decrease obìnrin ni báwo ló ṣe fẹ́ gbọ́ si yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ni ẹ bikita, ẹ obìnrin á lọ ṣiṣẹ́ á fi ṣe oúnjẹ fún yín ẹ jẹ ẹ dẹ fowó sílẹ̀ ẹ wá ní kóbìnrin yẹn respect yín báwo lobìnrin yẹn ṣe fẹ́ respect yín obìnrin tó bá respect yín gan bóyá bóyá ó jẹ́ obìnrin tí wọ́n rí lì gan-an gba ẹ̀kọ́ torí respect yẹn naturally ló máa flow tó bá ń ṣe nǹkan tó yẹ kó ṣe lórí obìnrin ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ bá obìnrin tọ́mọ ẹni ẹ ti bá tọ́ láti kékeré tọ́mọ bá bẹ̀rẹ̀ sí ní dàgbà kò ní rí yín bẹ́ẹ̀ gbé kò sípò sílẹ̀ máa ń pariwo báwo lobìnrin ṣe fẹ́ respect yín níbi iṣẹ́ obìnrin á respect ọ̀gá lísì tó ṣe máa respect ọ̀gá ni pé ọ̀nà fún ọ̀nà ọ̀run bí tó wọ̀ ẹ̀ ti ń jáde nìyẹn ẹlòmíì tí ò tó á pè ní sà á pè ní mà torí ibi tó wẹ̀ ti ń jáde tó yẹ kó yẹ kẹ́ mọ̀ wípé tẹ bá tú àṣẹ ilé yín pa tẹ bá tó bá lé ilé ṣe ordinarily respect yẹn máa flow ìmídẹ máa ń wà tí kò ní ní ṣùgbọ́n tó lọ́rọ̀ rí lẹ́nu obìnrin á respect ẹ̀ tó rọ́ mọ̀ pé ńgbà tó ní ó fi mọ òun bó ìwọ tó ò lọ́rọ̀ rí lẹ́nu kò sí ọ̀rọ̀ àlùfàǹṣá tí ọkùnrin mi ò lè sọ sóbìnrin ẹ wá ní kó respect yín ìjọ tó bá ti ń sọ tó ti ń sọ tó ti ń sọ. So, tó bá yẹ obìnrin á yíjú sí ẹ tó bá dẹ̀ ti yíjú sí ẹ kò ní padà mọ́ ẹ gbé ọwọ́ sókè ẹ lu obìnrin lẹ́ẹ̀kan ẹ wá ti fíìl wípé ẹ ti bẹ̀ ó ti gbàgbé ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín tí ò yé yín ṣorí hmm. tó o bá ti lu obìnrin rí láyé ẹ tó ti gba ẹkún lójú obìnrin obìnrin ò kí ń forgive o òótọ́ ni mò ń sọ fún yín lẹ́nu obìnrin ò kí ń forgive torí <clears throat> àfi tí ọlọ́run ò bá tún wá kẹ́ obìnrin yẹn sí tọ́lọ́run bá bẹ̀rẹ̀ sí ní kẹ́ obìnrin yẹn dìmọ́ tọ́lọ́run kẹ́ obìnrin yẹn sí ló máa máa rántí bó ṣe lù ú pé òun ló gbọ́wọ́ sókè ló lù and anytime tí obìnrin yẹn bá ti rántí àṣẹ ọ̀rọ̀ máa jáde láti inú ẹ̀ bí èpè bí èpè tí òun gan ò ní agbára lé lórí torí àrò pain tó tó fi tó fún nígbà tó ń lù obìnrin ọkùnrin mi à máa lu ìyàwó ẹ̀ á mú irun ẹ̀ á lọ á kò ní da fúnru àwọn ọkùnrin bẹ́ẹ̀ á mú irun ìyàwó ẹ̀ á lọ mọ́wọ́ ọkùnrin mi à máa lu ìyàwó ẹ̀ á máa lù bí ìgbà tó bẹ́ẹ̀ ni pé ó ń bá ẹgbẹ́ ẹ̀jà ẹjọ respect wo lẹ fẹ́ kí irú obìnrin yẹn kó fún yín títí gbèrú là máa fi fún ìwọ tó o bá ń fẹ́ respect wàá hùwà respect ni ìwọ tó o bá ń fẹ́ kọ́ fún ẹ níyì wàá hùwà pọ́nlé o ò lè máa hùwà bí ìwà wèrè o ò lè máa hùwà bí ìwà Eh, ẹni tí ò ní àǹfààní kan lára àǹfààní wo ìwọ ọkùnrin lọ jókòó gẹ́gẹ́ bí ọkùnrin pé mo ti nígbà tí mo ti fẹ́ ìyàwó mi kí ni àǹfààní tó ti jẹ lára mi tó lè di tó lè tó lè jẹ iyì fún mi tó o bá lè count àǹfààní tí ìyàwó ẹ ti jẹ lára ẹ nígbà tẹ́ ti ń fẹ́ra yín kó mọ̀ wípé òun kì í ṣẹni yìí ìyàwó ò lè pọ́n ẹ lé tó bá ń ṣe ẹ̀tọ́ ẹ̀ tíyàwó rí pé ah ọkọ mi ọpẹ́lọpẹ́ lára mi naturally ó máa flow mo ní ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ mi ẹni yìí mo láwọn èèyàn kan ẹ bá tẹ̀ sọ pé ẹnìkan mo láwọn èèyàn kan tó máa ń support mi but mo ní mo ní particular person kó má ì tí gbọ́ pé mo fẹ́ ṣe nǹkan ni ó máa dìde kó má tí gbọ́ pé mo fẹ́ ṣe nǹkan ni ó máa dìde ẹ jọ nítorí ọlọ́run tí ronítọ̀hún bá jẹ́ ọkọ mi ṣe fi pé mi ò ní ẹ fi pé mi ì ní gbé gbogbo ìgbésí ayé mi lẹ̀ láti máa regard ẹ ní ẹni tó jẹ́ pé tó bá rí ẹkún lójú mi ó máa bá mi nù ún lẹ́yìn tó jẹ́ pé tó bá rí mi tí mo fẹ́ gbé ẹrù báyìí kí n tó gbé báyìí ó ti bá mi fọwọ́ kun ó ti bá mi gbé sórí lẹ́yìn tó jẹ́ pé tí n bá tí n bá di pé bóyá mo ṣe <coughs> kí tó wúkọ́ délẹ̀ ó ti ó ti fọwọ́ sí pé ó yá wú ikọ́ yẹn o ò lè máa ṣe bẹ́ẹ̀ fóbìnrin kóbìnrin má fall in love pẹ̀lú ẹ̀ o ò lè máa ṣe bẹ́ẹ̀ fóbìnrin kóbìnrin má fẹ́ kú kó má fẹ́ fi gbogbo ayé ẹ̀ protect ẹ̀ but ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin ọkùnrin ẹ̀ ń fẹ́ regard ẹ kọ́kọ́ lọ ẹ kọ́kọ́ lọ wùwà regard ẹ lọ wùwà respect ẹ lọ wùwà leader tí ọlọ́run fi yín ṣe ẹ wùwá ẹ ẹ ṣú example ẹ owo ọwọ́ ẹ lu obìnrin báwo ni èèyàn ṣe máa mú ẹgba dání tíjà tó mẹ́gba dání gan mo rántí wọ́n tíjà nígbà tí mo wà ni school Mr. Bangbola kò sẹ́ni tó láìkẹ torí fọkà náà pè torí bó ṣe máa ń lùyàn kò sẹ́ni tó láìkẹ kò sí ẹ mú ẹgba dání tíjà tó mẹ́gba dání yẹn ká má tó wa sọ pé ọkọ tó ń bá gbé ẹ mélòó ni ìwọ ọkọ tó ti wò ṣùṣùn tó ti pọ̀ra gift fún yàwó ẹ̀ rí ẹ mélòó ló ti celebrate ẹ̀ rí ẹ mélòó ló ti wò ṣùṣùn ló ti wò pé o já o bọ́ oni o ní à ẹ bá mi ra nǹkan fún yàwó mi dẹ̀ ń bọ̀ lé oko oko wọlé fún ẹ mélòó ló ti pe ọ̀gá ní ọ́fíìsì pé ẹjọ́ mo fẹ́ ra nǹkan fún yàwó mi ẹ jẹ́ ká jọ lọ nǹkan tẹ́ mọ̀ pobìnrin máa láì ẹ mélòó ló ti ṣe òun lè respect ẹ kò ṣe pé bóyá ó wu obìnrin bẹ́ẹ̀ kò flow ni respect yẹn ò ní flow because obìnrin á máa wò pé kóun tó délé ẹ̀ gan òun bẹ́tà ẹ jẹ́ kí n sọ fún yín ọkùnrin tí ò responsible inú obìnrin ò kí ń dá sí wọn ìwò tán wà ìwò pé kí wọ́n jáde kán máa wọlé ni gbogbo ẹ̀ ti gbọ́ lórí show wọ́n máa ń gbàdúrà pé tí ẹ máa bá tiẹ̀ lọ kí ẹ aláàánú lè aláàánú mi le wọlé bá mi ìwọ ọkùnrin tó bá ti wà responsible bóbìnrin ò bá lè pa ẹ́ o èrò ikú ló ń gbà sí ẹ pé kó kú dànù kí ẹlòmíì tó lè ṣàánú tó lè ṣoore fóun kó wọlé ìwọ ọkùnrin tó o bá ti náání obìnrin tó o bá ti tọ́jú obìnrin tóbìnrin ò lè count blessings pẹ̀lú ẹ obìnrin mama obìnrin ò ní ṣàdúrà fún ẹ kó lálùbáríkà pé kó tiẹ̀ rìn lọ kó má dé mọ́ ni n tó dùn obìnrin jù láyé òun ni wípé kóbìnrin kó fẹ́ obìnrin níṣu lọ́kà kó bímọ tán ṣùgbọ́n kó máa dátọ̀ ọmọ ní tó dùn obìnrin jù láyé ni wípé kó wọnú ilé ẹ̀ kó má ní kó má ní nǹkan kan tó gbé ṣe láyé kò lè respect ẹ láéláé kò lè flow ẹ̀yin obìnrin ọkùnrin tẹ́ ẹ bá rí wípé ó ti ní rí tó dẹ̀ ti ṣe fún yín rí tẹ́ ẹ rí wípé kò ń ṣe ọkùnrin tó láwọn tó jẹ́ wípé tó bá ní ó máa ṣe fún yín bóyá kò wá ní mọ́ mo rọ̀ yín láàárọ̀ pé gbogbo agbára tẹ́ ẹ bá ní ni kẹ́ fi support irú ọkùnrin bẹ́ẹ̀ gbogbo ipá tẹ́ ẹ bá ní ni kẹ́ fi support irú ọkùnrin bẹ́ẹ̀ gbogbo nǹkan tí Ọlọ́run bá yọ̀ǹda fún yín tẹ́ rí pé eléyìí nígbà tó ní ó mọ̀ ó mọ̀ mo mọ̀ lára ẹ̀ ó ṣe fún mi kò ní ni ó kù díẹ̀ káàtó ẹ ń láti support irú ọkùnrin bẹ́ẹ̀ débi wípé kò ní ronú pé òun ò ní ẹ má jẹ́ kó mà lápé kò ní especially tó bá wà lọ́wọ́ yín ṣé wá rí ọkùnrin tó jẹ́ pé àtìgbà tó ní kò mọ́ fún yín ẹ rí lára ẹ̀ àtìgbà tí ò ní tí ò tún ní ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ẹ máa fìtìná tiẹ̀ dáadáa kó kó sì dànù kúrò nínú ayé yín ọkùnrin tí ò ní tí ò lọ́rọ̀ rẹ̀ lẹ́nu tí ẹ lè kàn blessing yín pẹ̀lú ẹ̀ tí ẹ lè sọ pé nǹkan báyìí lẹ ṣe nínú ilé ẹ̀ ẹ fìtínà tí ẹ jẹ́ kókó sì dànù kókó kúrò lọ́dọ̀ yín tí ò bá ti ní tí ò dẹ̀ lọ́rọ̀ rẹ̀ lẹ́nu tẹ́ ẹ̀ dẹ̀ lè count blessing yín nígbà tẹ́ ti délé ẹ̀ tó jẹ́ pé ńgbà tó ní kò mọ̀ yín ìgbà tí ò ní ẹ̀ mọ̀ yàtọ̀ ẹ fìtínà tí ẹ jẹ́ kókó sì dànù ṣùgbọ́n ọkùnrin tó bá tí ti ní even tó ò tiẹ̀ ní tẹjọ́ ń struggle ṣùgbọ́n to mọ̀ fún yín tó pọn yín lé gẹ́gẹ́ bí obìnrin tẹ́ ẹ mọ̀ wípé eléyìí tó bá ní á ṣe fún yín ẹ bá mi tọ́jú wọn ẹ bá mi kẹ́ wọn ẹ bá mi gẹ̀ wọn ẹ má jẹ́ kán màlà bẹ́ẹ̀ ọkùnrin tó ò lè ka aṣọ rẹ̀ lórí ìkọ́ tó ò lè tọ́ka sí pé nǹkan báyìí nǹkan báyìí ọkọ mi ló ṣe é fún mi ọkùnrin tó jẹ́ pé kò tiẹ̀ ná ní bóyá o ṣe nǹkan ọkùnrin tó ń bá tọ́jú ọmọ tó rò bóyá right ẹni láti tọ́jú ọmọ tí òun ẹ jẹ́ kó kó ṣì dànù kẹfìtì náà tẹ̀ kó pọ̀ síwájú kó lọ rajà shabarikolo dot com ire o ó double.